hello everyone welcome to Toyeen Talks Ìyá Ìbàdàn gbé nǹkan vital information kan wá sórí social media ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fara balẹ̀ this one is not fracas ẹ jẹ́ ká fara balẹ̀ kẹjọ gbọ́ Ìyá ah ilé ayé yìí ṣàkóló ń ṣàánú wa kó dẹ̀ máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa ẹ jẹ́ ká jọ wo thank you all for watching till i see you in my next video Please stay safe and stay blessed. I love you all. Bye. Ẹ tẹ́tí gbẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ ohun tá a mú wá fún yín. Hmm. Ní agbára Ọlọ́run àtèmi àtẹ̀yin àtàwọn ọmọ wa wọn ní jì sọ́fìn ayé. Ẹ n tí mo fẹ́ sọ ni wípé ẹ jẹ́ ká ṣọ́ra lórí Facebook àbí lórí Blue app lórí íńtánẹ́ẹ̀tì generally lórí social media ẹ jẹ́ ká máa wo gúrùpù joining wọ́n á ti create group wọ́n ti fi yín síbẹ̀ ti wà ń bẹ̀ ẹ̀ ní ṣìrìn ẹ̀ ní ṣìjẹ ẹ̀ ní ṣìlò lágbára ọlọ́run ará yóò ní fọmọdá yín lágara ẹ jẹ́ ká ṣọ́ra wa ẹ jẹ́ ká ṣe ẹ jẹ́ ká máa wò ká tó máa join ní group. wọ́n á ti fi ẹ́ sínú gúrùpù ilé wa ń bẹ̀ gúrùpù ọbàtálá wa ń bẹ̀ gúrùpù olómi ìyè wa ń bẹ̀ gúrùpù orí òkè mẹ́tàlá wa ń bẹ̀ gúrùpù àwọn àfáà ńláńlá wa ń bẹ̀ gúrùpù àwọn babaláwo wa ń bẹ̀ ọmọ ìyá mi kí là ń wá kí ló sọnù kí la jù sọnù kí là ń wá àìmọye nǹkan tẹ́ ẹ lè ṣe fúnra yín bẹ́ẹ̀ dá bá mọ ọlọ́run ń pè ọlọ́run ń gbọ́ ó ń gbàdúrà àìmọye tó lè kúnlẹ̀ nínú yàrá ẹ̀ tó lè bá ọlọ́run sọ̀rọ̀ tọ́lọ́run máa gbọ́ o ò mọrú ìṣẹ̀dá tọ́lọ́run dá ẹ o ò mọrú àwọn màláìkà tó ń bá ẹ gbé o ò mọrú àṣẹ tó wà lórí ahọ́n ẹ o ò mọ̀ bóyá o lè dojú ọlọ́run kó o pọ̀ ọlọ́run kọ́lọ́run dẹ́ ṣùgbọ́n nǹkan tí mo ní lára wa Nigerians ni pé we are too lazy a máa ń lazy bẹ́ẹ̀ ló bá a débi tó bá ti sọ pé ẹ ń fẹ́ lọ ṣe é ń fẹ́ lọ gba visa ẹ ń fẹ́ lọ apply fún visa ẹ mo bá wọn fìlà applique ọ̀lẹ ló ń pa wá kú ọ̀lẹ hmm. mo rò bí gbogbo ala rí eh, alẹ́ kí ẹ kí lọ́ọ́ tiẹ̀ ṣe program kan jáde program yẹn jẹ́ wípé mò ń bọ̀ o ẹ jẹun. program yẹn jẹ́ lórí pé àwa obìnrin àwa ta máa ń wá nǹkan tí ò sọnù kiri ọlọ́run ò ní jẹ́ pé ká ká ẹsẹ̀ wa ò ní tìwá débi tá máa ti tọ́ máa ti pa wá ayé ò ní so wá mọ́lẹ̀ bí ẹran ẹ jẹ́ ká a ṣọ́ra gbogbo tójú bọlé ẹran núrù gbogbo mo lè wá nǹkan mo lè wá nǹkan mo nídìí gbá mo nídìí àwo express ni egungun be careful na express dey go ṣẹ́yìn náà máa ń wo oríyọmí alhaji oríyọmí amzat ṣé ẹ máa ń wò wọ́n tí mi bá rí nǹkan kan ṣe àwọn ni máa lọ ń wò nítorí pé ẹ̀kọ́ tó péye wà nínú prógráàmù wọn oríṣiríṣi ọgbọ́n àti òye ló kún bẹ́ẹ̀ àti ìrírí ayé tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ gbòm àti sọ pásítọ̀ ẹni tí babaláwo fi oògùn fa ẹni tó wá látòdìdí London tó fi da ọmọ mẹ́ta sílẹ̀ ẹ̀jọ̀ mú bọ̀ padà sílẹ̀ tó fi sá wá sí nàìjíríà àwọn babaláwo ẹ̀rí pólékè ń kà ó lóun ò dá fámílì òun mọ́ lóun ò mọ̀ wọ́n rí ó ní wọn kì í ṣe bí òun ó fọkọ́lẹ̀ ó fọmọ mẹ́ta jù sílẹ̀ ìyá àti bàbá tó bí arábìnrin yìí amẹ́ríkà náà máa ń gbé wọn gbé nàìjíríà gbogbo àwọn ẹ̀gbọ́n àtàbúrò tán bá a ṣe ìgbéyàwó pẹ̀lú ọkọ tó wà ní London ó lóun ò mọ̀ wọ́n rí ó lẹ́ni tọkàn òun yọ̀ ni kò sí nǹkan tó burú mẹ́ tíyẹn bá fẹ́ abalist náà kò sí nǹkan tó burú tíyẹn bá fẹ́ babaláwo èèyàn ni wọ́n náà but what i'm trying to say is níbi tá a ti ń wá nǹkan tí ò sọnù kiri kéèyàn kó didi ọmọ mẹ́ta dàálẹ̀ kó wá jókòó dẹ̀ wá sí nàìjíríà kò dọ́dọ̀ ẹbí kò dọ́dọ̀ ara kò dọ́dọ̀ ọ̀rẹ́ kò pé fámìlì kò pé ìyá tóbi kò pé bàbá tóbi wọ́n dẹ̀ káàmpù ẹ̀ síbì kan fódìdì ọ̀sẹ̀ mẹ́ta látòdìdì ìlú òyìnbó ó kàn déédé gbé báàgì ọlọ́run ò má jẹ́ ká ṣìrìn má jẹ́ àwọn ọmọ wa ó ṣìrìn tẹ̀bí tara wa má jẹ́ kórí wa ó gbàbọ̀dè ẹlẹ́dàá wa má gbàbọ̀dè lágbára ọlọ́run ẹlẹ́dàá àwọn ọmọ yín náà ní gbàbọ̀dè ẹ̀yin òbí wọ́n ní pé ẹ̀ báwo ṣe máa ń sọ náà gbogbo ìwà tó wọ́n bá wù ń gbà mí wọ́n ní ká béèrè lọ́wọ́ àwọn òbí ẹ̀ torí bá ń fọ yín lásán àwọn ah, ṣe mí ni o ah, lágbájá ló ṣe mí o bínú yín lásán kàkàkẹ́ wo pé kí lẹ jẹ kí ló ṣẹlẹ̀ kàkàkẹ́ ṣẹ́ẹ̀kì blood pressure yín kàkàkẹ́ lọ sí hospital ẹ máa máa sáré mọ́tò ẹ máa máa lọ kọlu kẹ̀kẹ́ ohun tó o bá fi lọ́mọ ẹ lọ́wọ́ òun lọ́mọ yẹn máa padà máa tẹ̀lé wọ́n ní ọmọ kì í bá aṣọ ní kinní kan nídìí ìyá ẹ̀ kó ṣe kinní kan mo rí mo rí ṣáàtì yẹn báyìí ara mi ń gbọ̀n part one part two ni ọmọ tí mò ń sọ yìí <laughs> ìjà bí àní àwọn tó máa ń lò jáàbù látòkèdélẹ̀ ẹ dákun kí ló wá débẹ̀ àǹfààní bàbá ẹ̀ ẹ jọba wo ló ṣe títí títí títí tó fi di pé wọ́n ń chaàtì nínú gúrùpù náà wà mo ṣe gbá ọkọ mi ń ṣàwo ẹ̀yin ọlọ́kọ mi ẹ̀yin tọ́kátìfù ọkọ mi ò dómi dáadáa ọkọ mi ò wálé ẹ̀yin monitoring spirit tẹ́ máa ti lọ program fóònù ọkọ yín ó pe ẹnìkan ó pe obìnrin kan ibi tẹ́ bá ti ń rojọ́ kiri wọ́n á lẹ̀ ní ìdí assistant wọ́n á lẹ̀ ní ìdí help orí fífọ́ lẹ bá lọ o ẹ bá padà dìyà ọmọ ọjà mi ni o ah, jáde ń ta kò jẹ́ ń ta wọ́n máa sọ lórí rẹ̀ báyìí ni ẹ bá mi ṣe ibi ẹ bá mi ṣe ibẹ̀ náà ló máa bá yín di pé ẹ padà dìyàwó fadá kìí ṣe babaláwo nìkan là ń sọ o ó wà láàfà ó wà ní wòlíì ó wà lóníṣẹ̀ṣe gbogbo ẹ̀yin túlétúlé gbogbo túlétúlé wọ́n ní ẹ má tún gbàgede ibi tẹ́ ẹ bá ti ń túlé ẹ máa káyán funfun ẹ jẹ́ ká nítẹ́lọ́rùn ẹ jẹ́ kí gbogbo nǹkan tá a bá ní kó tẹ́ wa lọ́rùn ẹ jẹ́ ká láàyò ọkàn ẹ má jẹ́ ká máa wo aago aláago sáré ẹ má jẹ́ ká máa wo aago aláago ṣiṣẹ́ ẹ má jẹ́ ká máa wò pé lágbájá yá ibi tó ti ń ṣe kíní ah èmi náà gbọ́dọ̀ débẹ̀ ah ọkọ lágbájá ń tọ́jú ẹ̀ ó ra mọ́tò fún ǹjẹ́ o mọ ibi tí lágbájá àtọkọ ẹ̀ ti ń bára wọn bọ̀ ǹjẹ́ o mọ reason tó fi ra mọ́tò yẹn fún un ǹjẹ́ o mọ ìyàtọ̀ tó ti jọ jẹ sẹ́yìn àbó o mọ oríṣẹ́ tó jọ ń ṣe bóyá ìyàwó gọgọgọgọ ló ń ṣiṣẹ́ ńkọ́ àbí ìyàwó gọgọ ló ra mọ́tò tó ní kọ́kọ́ ń pìrìsẹ́ǹtì ẹ̀ ẹ̀yin eléré kéré ẹ wò ó nígbà tí oríyọmí alhaji oríyọmí amsat tí wọ́n tọ́pa náà ọ̀rọ̀ yìí tọ́tán ní pé kí bàbá bàbá ọkọ ìyẹn bàbá ògbójú oníṣègùn nílùú ìbàdàn tí wọ́n ní kán fa ọmọ yìí láwọn ẹbí ẹ̀ lọ́wọ́ ó tún sì ń sọ fún wọn pé no i don't want to go with them hey hey ayé òní náà wá ayé anamọ́nà ayé òní sàn kankan nínú wa nídìí o ọmọ yìí tún sì ń takú pé no i'm not going I don't want to go with them kò fẹ́ gò pẹ̀lẹ́bí kò fẹ́ gò pẹ̀lú àwọn ọmọ kò rántí pé òun ti fọ ọmọ mẹ́ta odidi ọmọ mẹ́ta ọkùnrin mẹ́ta ló fi ilẹ̀ sí London ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká ṣọ́ra ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ wa ẹ má jẹ́ ká sáré mọ́tò ká kọlu kẹ̀kẹ́ ẹ má jẹ́ ká wá ohun tí ò sọnù kiri ee ee ee àní kọlá ayé ayé ò ní kọlù ọmọ yẹn pè láti Amẹ́ríkà wọ́n ń sọ̀rọ̀ fatafata báyìí ni pé ọmọ àwọn táwọn níye ó níye táwọn fi lọ sí school boarding school ni àwọn ràn yunifásitì táwọn ràn private ni ẹ gbà wá ẹ bá ń tú ọmọ mi lẹ́ ń ṣe ìyàwó fún ọkọ tó fi lẹ̀ yìí ó ṣe nìka ẹ̀ ó ní ẹ̀wọ̀n gbadá orí kìnnìkan kìnnìkan tóun ló ń sọ̀rọ̀ ah ọlọ́run ṣàánú wa o má jẹ́ kápá ayé kó ká wa tọmọtọmọ o má jẹ́ ayé orí wa mú tẹbí tará o ní agbára ọlọ́run ayé ò ní rèmi àti yín mú ẹ nínú àánú ẹ̀ ẹ nítorí ọlọ́run ẹ jẹ́ ká máa gbàdúrà kò sí nǹkan tágbára àdúrà ṣe tì ẹ jẹ́ ká máa fẹnu wa sọ tá a bá fẹ́ èmi ò ní kẹ́ mọ̀ yájú lé o ṣùgbọ́n ẹ sáré kiri èmi ò ní kẹ́ má lọ ọ̀dọ̀ pásítọ̀ o ṣùgbọ́n ẹ rọra sáré ká mi ò ní kẹ́ má lọ ilé aláàfáà ṣùgbọ́n ẹ ṣe níwọ̀ntúnwòsì mi ò ní kẹ́ máa sọ́dọ̀ adáhùn ṣe ṣùgbọ́n má jẹ́ kó jẹ́ pé everything tó bá ti ń ṣe yín ilé adáhùn ṣe lẹ̀ ń lọ mi ò ní kẹ́ má lọ bẹ̀ o ó ti wà látètè kọ́ ṣe wọ́n ti ń ṣe ṣẹ̀ṣe tipẹ́ tipẹ́ èmi ò sọ pé n tó burú wà ń bẹ̀ o mi ò ní kẹ́ má lọ yẹ fáwò mi ò ní kẹ́ má bi Ọ̀rúnmìlà léèrè o mi ò sọ bẹ́ẹ̀ o but ẹ jẹ́ ká ṣọ́ ṣe sista Yétúndé Àjàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́n tá a mú wá fún yín hmm. ní agbára ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn àtàwọn ọmọ wa wọn ò ní jì sọ́fìn ayé ẹ̀ ní tí mo fẹ́ sọ ni wípé ẹ jẹ́ ká ṣọ́ra lórí Facebook àbí lórí blue app lórí íńtánẹ́ẹ̀tì generally lórí social media ẹ jẹ́ ká máa wo gúrùpù joining wọ́n á ti create group wọ́n ti fi yín síbẹ̀ ti wà ń bẹ́ẹ̀. ẹ̀ ní ṣìrìn ẹ̀ ní ṣìjẹ ẹ̀ ní ṣìlò lágbára ọlọ́run aráyé ò ní fọmọdá yín lágara ẹ jẹ́ ṣọ́ra wa ẹ jẹ́ ká tó máa join ní gúrùpù wọ́n á ti fi ẹ́ sínú gúrùpù ilé wa ń bẹ gúrùpù Ọbàtálá wa ń bẹ olómi wa ń orí òkè mẹ́tàlá wa ń àwọn àfáà wa ń àwọn babaláwo wa ń ọmọ ìyá mi kí là ń àìmọye nǹkan tẹ́ ẹ lè ṣe fúnra yín bẹ́ẹ̀ dá bá mọ ọlọ́run ń pè ọlọ́run ń gbọ́ ó ń gbàdúrà àìmọye ń tó lè kúnlẹ̀ nínú yàrá ẹ̀ tó lè bá ọlọ́run sọ̀rọ̀ tọ́lọ́run máa gbọ́ o ò mọrú ìṣẹ̀dá tọ́lọ́run dá ẹ o ò mọrú àwọn màláìkà tó ń bá ẹ gbé o ò mọrú àṣẹ tó wà lórí ahọ́n ẹ o ò bóyá o lè dojúkọ ọlọ́run kó o pọ̀ ọlọ́run kọ́lọ́run dẹ́ gbọ́ ṣùgbọ́n nǹkan tí mo ní lára wa Nigerians ni pé we are too lazy a máa ń lazy bẹ́ẹ̀ ló bá wa débi tó máa ti sọ pé ẹ ń fẹ́ lọ ṣe ẹ ń fẹ́ lọ gba visa ẹ fẹ́ lọ apply fún visa ẹ mo bá wọn fill application ọ̀lẹ ló ń pa wá kú ọ̀lẹ hmm, mo rò bí gbogbo ala rí alẹ́ kí ẹ kí lọ́ọ́ tiẹ̀ ṣe program kan jáde program yẹn jẹ́ wípé mò ń bọ̀ o ẹ jẹun. program yẹn jẹ́ lórí pé àwa obìnrin àwa ta máa ń wá nǹkan tí ò sọnù kiri ọlọ́run ò ní jẹ́ pé ká ká ẹsẹ̀ wa ò ní tìwá débi tá máa ti tọ́ máa ti pa wá ayé ò ní sun wá mọ́lẹ̀ bí ẹran ẹ jẹ́ ká a gbogbo tójú bọlé ẹran núrù gbogbo mo lè wá nǹkan mo lè wá nǹkan mo nídìí gbá mo nídìí àwo express ni egungun be careful na express dey go ṣẹ́yìn náà máa ń wo oríyọmí alhaji oríyọmí hamzat ṣé ẹ máa ń wò wọ́n tí mi bá rí nǹkan kan ṣe àwọn ni máa lọ ń wò nítorí pé ẹ̀kọ́ tó péye wà nínú prógráàmù wọn oríṣiríṣi ọgbọ́n àti òye ló kún bẹ́ẹ̀ àti ìrírí ayé tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ gbòm àti sọ pásítọ̀ ẹni tí babaláwo fi oògùn fa ẹni tó wá látòdìdí Lọ́ńdọ̀nù tó fi da ọmọ mẹ́ta sílẹ̀ ẹ̀jọ̀ mọ̀ bọ̀ padà sílẹ̀ tó fi sá wá sí nàìjíríà àwọn babaláwo ẹ̀rí pólékè ń kà ó lóun ò dá fámílì òun mọ́ lóun ò mọ̀ wọ́n rí ó ní wọn kì í ṣe bí òun ó fọkọ́lẹ̀ ó fọmọ mẹ́ta jù sílẹ̀ ìyá àti bàbá tó bí arábìnrin yìí amẹ́ríkà náà máa ń gbé wọn gbé nàìjíríà gbogbo àwọn ẹ̀gbọ́n àtàbúrò tán bá a ṣe ìgbéyàwó pẹ̀lú ọkọ tó wà ní London ó lóun ò mọ̀ wọ́n rí ó lẹ́ni tọkàn òun yọ̀ ni kò sí nǹkan tó burú mbẹ tí yẹn bá fẹ́ abalis náà kò sí nǹkan tó burú tí yẹn bá fẹ́ babaláwo èèyàn ni wọ́n náà but what i'm trying to say is níbi tá a ti ń wá nǹkan tí ò sọnù kiri kéèyàn kó didi ọmọ mẹ́ta dàálẹ̀ kó wá jókòó dẹ̀ wá sí nàìjíríà kò dọ́dọ̀ ẹbí kò dọ́dọ̀ ara kò dọ́dọ̀ ọ̀rẹ́ kò pé fámìlì kò pé ìyá tóbi kò pé bàbá tóbi ọ̀dẹ̀ káàmpù ẹ̀ síbì kan fódìdí ọ̀sẹ̀ mẹ́ta látòdìdí ìlú òyìnbó ó kàn déédéé gbé báàgì ọlọ́run ò má jẹ́ ká ṣìrìn má jẹ́ àwọn ọmọ wa ó ṣìrìn tẹ̀bí tara wa má jẹ́ kórí wa ó gbàbọ̀dẹ̀ ẹlẹ́dàá wa má gbàbọ̀dẹ̀ lágbára ọlọ́run ẹlẹ́dàá àwọn ọmọ yín náà ní gbàbọ̀dẹ̀ ẹ̀yin òbí wọ́n ní pé ẹ̀ bá lọ ṣe máa ń sọ náà gbogbo ìwà tó wọ́n bá wù ń gbà mí wọ́n ní ká béèrè lọ́wọ́ àwọn òbí ẹ̀ gbogbo àwọn obìnrin kan wà torí bá ń fọ yín lásán àwọn ah, ṣe mí ni o ah, lágbájá ló ṣe mí o bínú yín lásán kàkà kẹ́ wò pé kí lẹ jẹ kí ló ṣẹlẹ̀ kàkà ṣẹ́ẹ̀kì blood pressure yín kàkà kẹ́ lọ sí hospital ẹ máa máa sáré mọ́tò ẹ máa máa lọ kọlu kẹ̀kẹ́ ohun tó o bá fi lọ́mọ ẹ lọ́wọ́ òun lọ́mọ yẹn máa padà máa tẹ̀lé wọ́n ní ọmọ kì í báṣọ ní kinní kan nídìí ìyá ẹ̀ kó ṣe kinní kan eh, mo rí mo rí ṣáàtì yẹn báyìí ara mi ń gbọ̀n part one part two ni ọmọ tí mò ń sọ yìí <laughs> ìjà bí àní àwọn tó máa ń lò jáàbù látòkèdélẹ̀ ẹ dákun kí ló wá débẹ̀ àǹfààní bàbá ẹ̀ ẹ jọ báwo ló ṣe títí títí títí tó fi di pé wọ́n ń chaàtì nínú gúrùpù náà wà mo ṣe gbá ọkọ mi ṣàwo ẹ̀yin ọlọ́kọ mi ẹ̀yin tọ́kátìfù ọkọ mi ò dómi dáadáa ọkọ mi ò wálé ẹ̀yin monitoring spirit tẹ máa ti lọ program fóònù ọkọ yín ó pe nìkan ó pe obìnrin kan ibi tẹ bá ti ń rojọ́ kiri wọn lè ní ìdí assistant wọn lè ní ìdí ẹ̀pù orí fífọ́ lẹ bá lọ o ẹ bá padà dìyà ọmọ ọjà mi ni o ah, ọjà mi ń ta kò jẹ́ ń ta wọ́n máa sọ lórí rẹ̀ báyìí ni ẹ bá mi ṣe ibi ẹ bá mi ṣe ibẹ̀ náà ló máa bá yín di pé ẹ padà dìyàwó fadá kì í ṣe babaláwo nìkan là ń sọ o ó wà láàfà ó wà ní wòlíì ó wà lóníṣẹ̀ṣe gbogbo ẹ̀yin túlétúlé gbogbo túlétúlé wọ́n ní ẹ má tún gbàgede ibi tẹ́ ẹ bá ti ń túlé ẹ máa káyán funfun ẹ jẹ́ ká nítẹ́ lọ́rùn ẹ jẹ́ kí gbogbo nǹkan tá a bá ní kó tẹ́ wa lọ́rùn ẹ jẹ́ ká láàyò ọkàn ẹ má jẹ́ ká máa wo aago aláago sáré ẹ má jẹ́ ká máa wo aago aláago ṣiṣẹ́ ẹ má jẹ́ ká máa wò pé lágbájá ìyá àbí tó ti ń ṣe kínní ah èmi náà gbọ́dọ̀ débẹ̀ ah ọkọ lágbájá ń tọ́jú ẹ̀ wọ́n ra mọ́tò fún ǹjẹ́ o mọ ibi tí lágbájá àtọkọ ẹ̀ ti ń bára wọn bọ̀ ǹjẹ́ o mọ reason tó fi ra mọ́tò yẹn fún un ǹjẹ́ o mọ ìyà tó ti jọ jẹ sẹ́yìn àbó o mọ oríṣẹ́ ń ṣe bóyá ìyàwó gọgọgọ ló ń ṣiṣẹ́ ńkọ́ àbí ìyàwó gọgọ ló ra mọ́tò tó ní kọ́kọ́ ń pìrìsẹ́ǹtì ẹ̀ ẹ̀yin elérekere ẹ wò ó nígbà tí oríyọmí alhaji oríyọmí amsat tí wọ́n tọ́pa náà ọ̀rọ̀ yìí tọ́tán ní pé kí bàbá bàbá ọkọ ìyẹn bàbá ògbójú oníṣègùn nílùú ìbàdàn tí wọ́n ní kán fa ọmọ yìí láwọn ẹbí ẹ̀ lọ́wọ́ ó tún sì ń sọ fún wọn pé no i don't want to go with them hey hey ayé ò ní nà wá ayé anamọ̀nà ayé ò ní sàn kankan nínú wa nídìí o ọmọ yìí tún ṣì ń takú pé no i'm not going i don't want to go with them kò fẹ́ gò pẹ̀lẹ́bí kò fẹ́ gò pẹ̀lú àwọn ọmọ kò rántí pé òun ti fọ ọmọ mẹ́ta odidi ọmọ mẹ́ta ọkùnrin mẹ́ta ló fi ilẹ̀ sí London ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká ṣọ́ra ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ wa ẹ má jẹ́ ká sáré mọ́tò ká kọlu kẹ̀kẹ́ ẹ má jẹ́ ká wá ohun tí ò sọnù kiri. Hey, hey, hey àní kọlá ayé ayé ò ní kọlù wá ọmọ yẹn pè láti amẹ́ríkà wọ́n ń sọ̀rọ̀ fatafata báyìí ni pé ọmọ àwọn táwọn níye ó níye táwọn fi lọ sí skul boarding school ni àwọn ràn yunifásitì táwọn private ni ẹ gbà wá ẹ bá ń tú ọmọ mi lẹ ń ṣe ìyàwó fún ọkọ tó fi lẹ yìí ó ṣe nìka ẹ ó ní ẹwọn gbadá orí kíníkan kíníkan tóun ló ń sọ̀rọ̀ ọlọ́run ṣàánú wa o má jẹ́ kó pátá kápá ayé kó ká wa tọmọtọmọ o má jẹ́ ayé orí wa mú tẹbí tará o ní agbára ọlọ́run ayé òní rèmi àti yín mú ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín nínú àánú ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ jẹ́ ká máa gbàdúrà kò sí nǹkan tágbára àdúrà ṣe tì ẹ jẹ́ ká máa fẹnu wa sọ ní tá a bá fẹ́ èmi ò ní kẹ́ mọ̀ yájú lé o ṣùgbọ́n ẹ sáré kiri èmi ò ní kẹ́ má lọ ọ̀dọ̀ pásítọ̀ o ṣùgbọ́n ẹ sáré ká mi ò ní kẹ́ má lọ ilé aláàfáà ṣùgbọ́n ẹ ṣe níwọ̀n tún wò sí mi ò ní kẹ́ má sọ́dọ̀ adáhùn ṣe ṣùgbọ́n ẹ má jẹ́ kó jẹ́ pé everything tó bá ti ń ṣe yín ilé adáhùn ṣe lẹ̀ ń lọ mi ò ní kẹ́ má lọ bẹ̀ o ó ti wà látètè kọ́ ṣe wọ́n ti ń ṣe ṣẹ̀ṣe tipẹ́ tipẹ́ èmi ò sọ pé n tó burú wà ń bẹ̀ o mi ò ní kẹ́ ẹ má lọ yẹ fáwò mi ò ní kẹ́ má bi Ọ̀rúnmìlà léèrè o mi ò sọ bẹ́ẹ̀ o but ẹ jẹ́ ká ṣọṣe sista Yétúndé Àjàyí wọn wá ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́n tá a mú wá fún yín hmm. ní agbára Ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn àtàwọn ọmọ wa wọn ò ní jì sọ́fìn ayé ẹ n tí mo fẹ́ sọ ni wípé ẹ jẹ́ ká ṣọ́ra lórí Facebook àbí lórí blue app lórí íńtánẹ́ẹ̀tì generally lórí social media ẹ jẹ́ ká máa wo gúrùpù joining wọ́n á ti create group wọ́n ti fi yín síbẹ̀ ti wà ń bẹ̀ ẹ̀ ní ṣìrìn ẹ̀ ní ṣìjẹ́ ẹ̀ ní ṣìlò lágbára ọlọ́run aráyé ò ní fọmọdá yín lágara ẹ jẹ́ ká ṣọ́ra wa ẹ jẹ́ ká ṣe ẹ jẹ́ ká máa wò ká tó máa join ní group, wọ́n á ti fi ẹ́ sínú Group ilé wa ń bẹ̀ group Ọbàtálá wa ń bẹ̀ gúrùpù olómi ìyè wa ń bẹ̀ gúrùpù orí òkè mẹ́tàlá wa ń bẹ̀ gúrùpù àwọn àfáà ńláńlá wa ń bẹ̀ gúrùpù àwọn babaláwo wa ń bẹ̀ ọmọ ìyá mi kí là ń wá kí ló sọnù. So kí la jù sọnù kí là ń wá àìmọye nǹkan tẹ́ ẹ lè ṣe fúnra yín bẹ́ẹ̀ dá bá mọ ọlọ́run ń ọlọ́run ń gbọ́ ó ń gbàdúrà àìmọye tó lè kúnlẹ̀ nínú yàrá ẹ̀ tó lè bá ọlọ́run sọ̀rọ̀ tọ́lọ́run máa gbọ́ o mọrú ìṣẹ̀dá tọ́lọ́run dá ẹ o mọrú àwọn màláìkà tó ń bá ẹ gbé o mọrú àṣẹ tó wà lórí ahọ́n ẹ o ò bóyá o lè dojú ọlọ́run kó o pọ̀ ọlọ́run kọ́lọ́run dẹ́ ṣùgbọ́n nǹkan tí mo ní lára wa Nigerians ni pé we are too lazy a máa ń lazy bẹ́ẹ̀ ló bá wa débi tó máa ti sọ pé ẹ ń fẹ́ lọ ṣe ẹ ń fẹ́ lọ gba visa ẹ ń fẹ́ lọ apply fún visa ẹ mo bá wọn fíìlì application ọ̀lẹ ló ń pa wá kú ọ̀lẹ hmm, mo rò bí gbogbo ala rí alẹ́ kí ẹ kí lọ́ọ́ tiẹ̀ ṣe program kan jáde program yẹn jẹ́ wípé mò ń bọ̀ o ẹ jẹun. program yẹn jẹ́ lórí pé àwa obìnrin àwa ta máa ń wá nǹkan tí ò sọnù kiri ọlọ́run ò ní jẹ́ pé ká ká ẹsẹ̀ wa ò ní tìwà débi tá máa ti tọ́ máa ti pa wá ayé ò ní so wá mọ́lẹ̀ bí ẹran ẹ jẹ́ ká a gbogbo tójú bọlé ẹran núrù gbogbo mo lè wá nǹkan mo lè wá nǹkan mo ní ìdí gbá mo ní ìdí àwo express ni egungun be careful na express dey go ṣẹ́yìn náà máa ń wo oríyọmí alhaji oríyọmí hamzat ṣé ẹ máa ń wò wọ́n tí mi bá rí nǹkan kan ṣe àwọn ni máa lọ ń wò nítorí pé ẹ̀kọ́ tó péye wà nínú prógráàmù wọn oríṣiríṣi ọgbọ́n àti òye ló kún bẹ́ẹ̀ àti ìrírí ayé tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ gbò àti sọ pásítọ̀ ẹni tí babaláwo fi oògùn fa ẹni tó wá látòdìdí London tó fi da ọmọ mẹ́ta sílẹ̀ ẹ̀jọ̀ mú bọ̀ padà sílẹ̀ tó fi sá wá sí nàìjíríà àwọn babaláwo ẹ̀rí pólékè ń kà ó lóun ò dá fámílì òun mọ́ lóun ò mọ̀ wọ́n rí ó ní wọn kì í ṣe bí òun ó fọkọ́lẹ̀ ó fọmọ mẹ́ta jù sílẹ̀ ìyá àti bàbá tó bí arábìnrin yìí amẹ́ríkà náà máa ń gbé wọn gbé nàìjíríà gbogbo àwọn ẹ̀gbọ́n àtàbúrò tán bá ṣe ìgbéyàwó pẹ̀lú ọkọ tó wà ní London ó lóun ò mọ̀ wọ́n rí ó lẹ́ni tọkàn òun yọ̀ ni kò sí nǹkan tó burú mbẹ tí yẹn bá fẹ́ abalis náà kò sí nǹkan tó burú tí yẹn bá fẹ́ babaláwo èèyàn ni wọ́n náà but what i'm trying to say is níbi tá a ti ń wá nǹkan tí ò sọnù kiri kéèyàn kó díje wọn mẹ́ta dàálẹ̀ kó wá jókòó dẹ̀ wá sí nàìjíríà kò dọ́dọ̀ ẹbí kò dọ́dọ̀ ara kò dọ́dọ̀ ọ̀rẹ́ kò pé fámìlì kò pé ìyá tóbi kò pé bàbá tóbi ọ̀dẹ̀ káàmpù ẹ̀ síbì kan fódìdí ọ̀sẹ̀ mẹ́ta látòdìdí ìlú òyìnbó ó kàn déédéé gbé báàgì ọlọ́run ò má jẹ́ ká ṣìrìn má jẹ́ àwọn ọmọ wa ó ṣìrìn tẹ̀bí tara wa má jẹ́ kó rí wa ó gbàbọ̀dè ẹlẹ́dàá wa má gbàbọ̀dè lágbára ọlọ́run ẹlẹ́dàá àwọn ọmọ yín náà ní gbàbọ̀dè ẹ̀yin òbí wọ́n ní pé ẹ̀ báwo ṣe máa ń sọ náà gbogbo ìwà tó wọ́n bá wù ń gbà mí wọ́n ní ká béèrè lọ́wọ́ àwọn òbí ẹ̀ gbogbo àwọn obìnrin kan wà torí bá ń fọ yín lásán àwọn ah, ṣe mí ni o ah, lágbájá ló ṣe mí o bínú yín lásán kàkàkẹ́ wo pé kí lẹ jẹ kí ló ṣẹlẹ̀ kàkàkẹ́ ṣẹ́ẹ̀kì blood pressure yín kàkàkẹ́ lọ sí hospital ẹ máa máa sáré mọ́tò ẹ máa máa lọ kọlu kẹ̀kẹ́ ohun tó o bá fi lọ́mọ ẹ lọ́wọ́ òun lọ́mọ yẹn máa padà máa tẹ̀lé wọ́n ní ọmọ kì í báṣọ ní kinní kan nídìí ìyá ẹ̀ kó ṣe kinní kan. Eh, mo rí mo rí ṣáàtì yẹn báyìí ara mi ń gbọ̀n part one part two ni ọmọ tí mò ń sọ yìí <laughs> ìjà bí àní àwọn tó máa ń lò jáàbù látòkèdélẹ̀ ẹ dákun kí ló wá débẹ̀ àǹfààní bàbá ẹ̀ ẹ jọ wo ló ṣe títí títí títí tó fi di pé wọ́n ń chaàtì nínú gúrùpù náà wà mo ṣe gbá ọkọ mi ń ṣàwo ẹ̀yin ọlọ́kọ mi ẹ̀yin tọ́kátìfù ọkọ mi ò dómi dáadáa ọkọ mi ò wálé ẹ̀yin monitoring spirit tẹ máa ti lọ program fóònù ọkọ yín ó pe ẹnìkan ó pe obìnrin kan ibi tẹ bá ti ń rojọ́ kiri wọn lè ní ìdí assistant wọn lè ní ìdí help orí fífọ́ lẹ bá lọ o ẹ bá padà dìyà ọmọ ọjà mi ni o ah, ọjà mi ń ta kò jẹ́ ń ta wọ́n máa sọ lórí rẹ̀ báyìí ni ẹ bá mi ṣe ibi ẹ bá mi ṣe ibẹ̀ náà ló máa bá yín di pé ẹ padà dìyàwó fadá kìí ṣe babaláwo nìkan là ń sọ o ó wà láàfà ó wà ní wòlíì ó wà lóníṣẹ̀ṣe gbogbo ẹ̀yin túlétúlé gbogbo túlétúlé wọ́n ní ẹ má tú gbàgede ibi tẹ́ ẹ bá ti ń túlé ẹ máa káyán funfun ẹ jẹ́ ká nítẹ́lọ́rùn ẹ jẹ́ kí gbogbo nǹkan tá a bá ní kó tẹ́ wa lọ́rùn ẹ jẹ́ ká láàyò ọkàn ẹ má jẹ́ ká máa wo aago aláago sáré ẹ má jẹ́ ká máa wo aago aláago ṣiṣẹ́ ẹ má jẹ́ ká máa wò pé lágbájá yá ibi tó ti ń ṣe kíní ah èmi náà gbọ́dọ̀ débẹ̀ ah ọkọ lágbájá ń tọ́jú ẹ̀ wọ́n ra mọ́tò fún ǹjẹ́ o mọ ibi tí lágbájá àtọkọ ẹ̀ ti ń bára wọn bọ̀ ǹjẹ́ o mọ reason tó fi ra mọ́tò yẹn fún un ǹjẹ́ o mọ ìyà tó ti jọ jẹ sẹ́yìn àbó o mọ orúṣẹ́ ń ṣe bóyá ìyàwó gọgọgọgọ ló ń ṣiṣẹ́ ńkọ́ àbí ìyàwó gọgọ ló ra mọ́tò tó ní kọ́kọ́ ń pìrìsẹ́ǹtì ẹ̀ ẹ̀yin eléré kéré ẹ wò ó nígbà tí oríyọmí alhaji oríyọmí amsat tí wọ́n tọ́pa náà ọ̀rọ̀ yìí tọ́tán ní pé kí bàbá bàbá ọkọ ìyẹn bàbá ògbójú oníṣègùn nílùú ìbàdàn tí wọ́n ní kán fa ọmọ yìí láwọn ẹbí ẹ̀ lọ́wọ́ ó tún sì ń sọ fún wọn pé no i don't want to go with them hey hey ayé ò ní nà wá ayé anamọ̀nà ayé ò sàn kankan nínú wa nídìí o ọmọ yìí tún sì ń takú pé no i'm not going I don't want to go with them kò fẹ́ gò pẹ̀lẹ́bí kò fẹ́ gò pẹ̀lú àwọn ọmọ kò rántí pé òun ti fọ ọmọ mẹ́ta odidi ọmọ mẹ́ta ọkùnrin mẹ́ta ló fi ilẹ̀ sí London ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká ṣọ́ra ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ wa ẹ má jẹ́ ká sáré mọ́tò ká kọlu kẹ̀kẹ́ ẹ má jẹ́ ká wá ohun tí ò sọnù kiri ee ee ee àní kọlá ayé ayé ò ní kọlù ọmọ yẹn pè láti Amẹ́ríkà wọ́n ń sọ̀rọ̀ fatafata báyìí ni pé ọmọ àwọn táwọn níye ó níye táwọn fi lọ sí school boarding school ni àwọn rán yunifásitì táwọn private ni ẹ gbà wá ẹ bá ń tún ọmọ mi lẹ́ ń ṣe ìyàwó fún ọkọ tó fi lẹ̀ yìí ó ṣe nìka ẹ̀ ó ní ẹ̀wọ̀n gbadá orí kìnnìkan kìnnìkan tóun ló ń sọ̀rọ̀ ah ọlọ́run ṣàánú wa o má jẹ́ kó pátá kápá ayé kó ká wa tọmọtọmọ o má jẹ́ ayé orí wa mú tẹbí tará o ní agbára ọlọ́run ayé ò ní rèmi àti yín mú mo bẹ̀ yín nínú àánú ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ jẹ́ ká máa gbàdúrà kò sí nǹkan tágbára àdúrà ṣe tì ẹ jẹ́ ká máa fẹnu wa sọ ní tá a bá fẹ́ èmi ò ní kẹ́ mọ̀ yájú lé o ṣùgbọ́n ẹ rọra sáré kiri èmi ò ní kẹ́ má lọ ọ̀dọ̀ pásítọ̀ o ṣùgbọ́n ẹ rọra sáré ká mi ò ní kẹ́ má lọ ilé aláàfáà ṣùgbọ́n ẹ ṣe níwọ̀ntúnwòsì mi ò ní kẹ́ máa sọ́dọ̀ adáhùn ṣe ṣùgbọ́n má jẹ́ kó jẹ́ pé everything tó bá ti ń ṣe yín ilé adáhùn ṣe lẹ̀ ń lọ mi ò ní kẹ́ máa lọ́bẹ̀ o ó ti wà látètè kọ́ ṣe wọ́n ti ń ṣe ṣẹ̀ṣe tipẹ́ tipẹ́ èmi ò sọ pé n tó burú wà ń bẹ̀ o mi ò ní kẹ́ ẹ má lọ yẹ fáwò mi ò ní kẹ́ má bi Ọ̀rúnmìlà léèrè o mi ò sọ bẹ́ẹ̀ o but ẹ jẹ́ ká ṣọ́ ṣe sista Yétúndé Àjàyí ẹ tẹ́tí gbẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ ń ta mú wá fún yín hmm. ní agbára ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn àtàwọn ọmọ wa wọn ò ní jì sọ́fìn ayé ẹ̀ ń tí mo fẹ́ sọ ni wípé ẹ jẹ́ ká ṣọ́ra lórí Facebook àbí lórí blue app lórí íńtánẹ́ẹ̀tì generally lórí social media ẹ jẹ́ ká máa wo gúrùpù joining wọ́n á ti kí.